ونعوذ بالله شرور أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àdúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala àdẹ̀sọ̀rọ̀ ìkẹ́ àti ọlá rẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam àndẹ́lọ́ọ̀lá tí ọlọ́wà kí a nílé àtàwọn sọ́fàrà gbogbo àwọn ẹni rẹ̀ àtàwọn tó kú máa tẹ̀lé Allah subhanahu wa ta'ala àti àwọn àtẹ̀yìn náà ọlọ́wà kọ́kàwà olùrin tí ó ṣoríire ayé àti alkiyama adẹ́mtẹ̀ Allah subhanahu wa ta'ala kí ọlọ́mà kọjọ jáde ìta tó fẹ́ ṣe ní àlàyé ní ẹni nínú suratu Yusuf ọlọ́bà Allah olú ní sábàbí orí ayé àtàkìyàmà fẹ́ni kọ̀ọ̀kanwà ọkàwà fúnnú ẹni tí wákàwá fún ẹni tí ó jèrè gbogbo àwọn iṣẹ́ dáadáa láyé àti ní àpẹà ní àná àgbé ọ̀rọ̀ lórí ibi tí ànàbí Yusuf tí ó ti dúró ti tọ́lọ́run wípé òun ní ṣe ìranù òun tí gbogbo ayé máa ṣe ìyàwó ọba ń pè é síra ní olóhun òṣè ìyàwó ọba yìí àti rí padà tó sú ó tún padà sọ pé tí ò bá síra nù ó lè wẹ wọn ó ànìbí Yusuf olóhun fara máa kó wọn wẹ wọn ju kí òun ṣe tí wọ́n ń pè wọn sí ẹ̀rọ ọbẹ̀ ọmọ ọmọ òun tó kó wọn má kó sínú ìranù yìí ọba náà padà fọwọ́ sí bẹ́ẹ̀ pé a tó bá jọ pé ibi ń ṣẹlẹ̀ yìí ká lè fòpin sí ẹ̀yìnkẹ́ àríjì ibi táwọn yóò tó sílẹ̀ ká lè fòpin sí gbogbo ibi ń ṣẹlẹ̀ yìí kò bá dẹ̀ da ọ lọ sẹ́wọ̀n náà ló kí ojú ìlú ó gbó lára rẹ̀ ẹni tí ọgbọ́ tẹ́lẹ̀ ọmọ fi fi pé ọgbọ́ kó fi lódò lọ́mú mi àníyàn ọba nìyẹn náà ìgbàtọ́rọ̀ wa ní báyìí ó padà dị ìwẹ̀ ọlọ́ọ̀bà bá ń sọ bó ti wẹ̀ pé kọjá ẹ̀wọ̀n pẹ̀lú àwọn قال أعوذ بالله من الشيطان الرجيم ودخل معه السجن فتيان الله سبحانه وتعالى قولي قدمتي كان قوة وبلوه نعم قال أحدهما أعفر خمرا أفنوا عمتي orí Yusuf pẹ̀lú ma ọmọ pẹ̀lú àmánà ọmọ pẹ̀lú dáadáa ọmọ pẹ̀lú àwọn ẹgbẹ́ àwọn èjì wa sọmọ ọ̀kan wá sọ tó mọ lálà ní ìbádẹ̀ sọ aláì أراني أحمل فوق رأسي خبزا لكجني مو مو مو ببردي لوري لو جورن ẹ́ ẹ́ ìgbà mo ń gbé mo ń gbé búrẹ́dì kí lójú oorun búrẹ́dì tí mo ń gbé kí yìí ahmilu fawqa ra'si khubzan ta'kuluhu at-tayru min ahmilu fawqa ra'si khubzan ta'kuluhu tọ́yìnrò mi ní ó ní jẹ́jẹ́ sí jẹ búrẹ́dì lórí mi nìyẹn ọwá ń sọ fún pé nàbìtìnà bí sẹ́wìlì ó ní sọ ìtumọ̀ ẹ̀fọ́ ààrẹ Yúsúf ìtumọ̀ ìtí ṣẹlẹ̀ àwọn mọ́mọ́ ìkẹ̀kẹ́ jà mọ́ tó bá ní ẹni tó gbà màrà lọ́dọ̀ ẹ̀ mẹ́jẹ̀kọjọ pẹ́ ní fún ni ẹni tó fi àlámọ̀rí rẹ̀ tí ó ma wúlẹ̀wúlẹ̀ wọléwọ̀dé àlámọ̀rí rẹ̀ mẹ́jẹ̀kọjọ pẹ́ yẹn jákújákú ni mẹ́jẹ̀kọjọ pẹ́ yẹn jákújákú oníọmọdá sálámọ̀rí rẹ̀ ní ọmọ ẹlòmí tí ó bá báyàn tí ó bá sọ̀rọ̀ ara rẹ̀ àbí yóò ní fún fún ní màrà ẹni tí ti jẹ́ yóò wá fún nímọ̀ràn bí ti tẹ́ ní òṣè dàrú orílẹ̀ yìí orú àwọn nǹkan yẹn àwọn ẹni dáadáa ohun lèyàn máa ń bá sí mara ẹ̀rí pé a nígbà Muhammad sallallahu alaihi wasallam nígbàtí ọlọ́wọ́ ọgbọ́ sọ àwọn tó máa bá dámọ́nà فإذا أزمت فتوكل على الله إن الله يحب المتوكلين نعم الله سبحانه وتعالى قني àwọn sàábà ni ó bá dámọ̀ràn àwọn sàábé àwọn tí ó ti lọ ní ibùdé ni àrọ̀ àmàtùlọ alẹ́yìn ó ní gbogbo ẹni yóò tó bá gbámọ̀ràn lọ́dọ̀ àwọn ẹni mọ̀mí ní òdodo ẹ́n ó wá ní kábàámà alámọ̀rí rẹ̀ ti dàkúdà tó ní fọ́ tó kó bọ́ àwọn yẹn ni ó sáájé àwọn yẹn ni ọlọ́pọ̀rọ̀ lọ àmá wọn kan bẹ ẹ́ sọ́nù wọ́n ma wá tí kan ní gbèsè ayé ẹ gbogbo tí ń jáburú wọ́n ma kọ́ ẹ àwọn ìmọ̀ràn tó ma bá jẹ́jẹ́. káwọn ó sáàrí jẹ́ nínú bàjẹ́ أواني إنا نراك من المحسنين إنا نراك من المحسنين وري النبي يوسف لن داداني olójékí ó fọ́rọ̀ yìí lọ. Ànábì Yusuf alayhi salam, òun náà wá kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ó tún fún wọn ní ìtókún léjì tí wọ́n bèèrè lọ. Qala la ya'tikuma ta'amun turzaqani قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قل أجن صفه ìtọ́lọ̀ ń fún mi nímà ó jù tẹ́rù yẹn lọ tó jẹ́ kan bá ń bọ̀ abáyín ó lè sọ oúnjẹ yóò ṣe rí bí ó ṣe wà àti irú oúnjẹ yẹn àti tó bẹ nínú rẹ̀ mo lè sọ fún yín kódó tẹ́ kọ́pìlà àyà ìyàwó. ìlànà bá tukuma bí sàwí ni kọ́bílà àyíyà ìyàkùnmá. kọ́bílà àyà ìyàkùnmá kódó wáyé kódó dé mo lè ti máa sọ pẹ̀lú màtọ́lọ́wọ́ bá fún mi. وعن ذلكما مما علمني ربي Kéde ìjọ ṣe ó wá láti kankan mú sọ mímọ̀ àìlànà rọ́bì nítòlúwà ní fi mà nínú ìmọ̀ ọlọ́run ọba ní ọlọ́run ọba ló fi mà ní ètè nínà ọlọ́run ọba fi ìmọ̀ máa níbi Yusuf ọlọ́run ọba máa tó ní pé nígbà tí ó dé kàlámà nígbà tó di ó jẹ́ bàlágà àwọn kan ní ti di ta three years àwọn kan ní ti something years alimoyin ó ti dàgbà ó ti dé ipò bùlù sínú rúṣì nígbà tó dépò yẹn ọlọ́ni àwọn afún ní ìjẹ́nubó wa afún ní ìjánẹ́bí ọlọ́run ọba ìyẹn ló sọ pé mímọ̀ alámẹ̀ni rọ́bì dáadíkúmà dáadíkúmà mímọ̀ alámẹ̀ni rọ́bì mú bẹ́ẹ̀ méjèèjì sọ kéèsè ọgbẹ̀rí ẹ́ kéèsè ìmà àtinúwá ìmà àtọ̀dọ́lọ́hun wá ni Inni tàrọ́pù mílẹ̀ tàkọ́ بالآخرة هم كافرون ó ní mo fi ìlànà àwọn ìjọ mi lẹ̀ àwọn ìjọ mi wo torí pé ìjọ rẹ̀ pọ̀ ìjọ rẹ̀ kan ní láyìn tàwọn bá rẹ̀ ànàbí yáàkù ànàbí ìṣáà ànàbí Ibrahim ó fi ìlànà wọn lẹ̀ wọ́n bí àkọ́rọ̀ tí wọ́n ń kàfẹ́rún àwọn tó yẹ pé alìkìyàmà wọn ìsìnkèfèrí ni wọ́n ò bẹ̀rù alìkìyàmà wọn wọ́n mójútó alìkìyàmà wọn mójútó ń tí ló lórí fún ọmọ ẹ̀ ọ̀tọ́bà àtúnmí látà àbá إبراهيم وإسحاق ويعقوب واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب أني مسلي إلى أن أباباني إبراهيم بنينوا النبي إسحاق بنينوا النبي يعقوب بنينوا ما كان لنا أن نشرك بالله شيء ما كان لنا أن نشرك بالله من شيء

ìkẹtọ́lọ̀ fi mọ̀ wọn ni bákaná ìlànà àwọn bẹ́ẹ̀ ti dáni mẹ́ tó ní ìsálágbégbá ọmọ tí mo ń sọ ìmọ̀ tó tàtọ̀dọ̀ lọ́wọ́ bá wá ní ẹ́ mo fi àwọn ìjọ tí ò nígbàgbọ́ sọ́lọ́ ńlẹ̀ àwọn tó yẹ pé àkíyàmọ̀ wọn ya kìtorí sí wọ́n tẹ̀lé ìlànà bàbá mi Ibrahim ó ní èmi Yusuf àtàwọn bàbá mi àìsẹ̀bọ̀tọ́lọ́run o àìkẹ̀kan ní lẹ́yìn ọlọ́run àìgbáralé kan ní lẹ́yìn ọlọ́run ọba àìjẹ́jẹ́ fún kan ní lẹ́yìn ọlọ́run ọba àìwá kan ní lónìrànlọ́wọ́ àìbéèrè kan ní ذلك من فضل الله علينا وعلى الناس ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ذلك من فضل الله ọlọ́lọ́run bá ní ilé olúwa ló ṣe é bẹ́ẹ̀ ṣe é ṣe mímọ̀ àti tàwánà olúwa máa ń ya nínú tó wù ní máa ń sa nílẹ́ta tó wù ó máa ń fún nínú tó wù ó ṣe lé fún wa lọ́mà ní àwa aráalé ànílẹ̀ Ibrahim ẹ́ ó ṣe lé ìlọ́lá ní gbogbo ti báyọ̀ kọ́lá àníbọ̀bọ̀ mẹ́rin tẹ̀lera wọn àti Ibrahim àníbi ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ذلك من الله أكثر الناس لا يشكرون الله الله بالليل káwọn fámílì ọwà ọmọ yẹlẹ́bọ ọmọ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́ọ̀bá ọyọ́pọ̀ ọlọ́ọ̀bá nìkan ni wọ́n ń pè ọlọ́ọ̀bá nìkan wọ́n gbára lé ọlọ́ọ̀bá nìkan wọ́n jẹ́jẹ́ fún ọlọ́ọ̀bá nìkan wọ́n bèèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá yìí nìkan ní àwọn gbà pé ló àwọn wọ́n dẹ̀ ń fún ọlọ́ọ̀bá níwọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá nìyẹn nẹ́sílá ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún mi ọwá ní màá lórí bóyá nǹkan ayé kan ní lọ́wọ́

يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار يا صاحبي السجن أي تاجو جدبة إنوان أي تأني اللوان أرباب متفرقون táwọn tó kún yẹlẹyẹlẹ yìí àwọn oríṣiríṣi kò sàtàwọn tí ó tẹ̀ ní gbèdéke ẹ́ kò sí ká ó kálukú náà mú tẹ ní tó kálukú ń gba mi tó wá wù ú sìn tó lòun sìn tóun ní kọ́ ìrùn tóun ló lórí àlèlọ́ àlùwá ìlú ما تعبدون من دونه إلا أسماء سميتموها ó ní sẹ́ǹsì lẹ́yìn ọlọ́run báyìí òjò kọ lásán lọ ẹ̀kà ń pè ní kò lè jẹ́ pé yín ẹ̀ ń pè lólúwa yín yéṣu ọ̀nà ọ̀dá yín ẹ̀ ń pè lóhun yọ gbà yín kò lè gbà yín ẹ̀ ń pè lóhun ló jọ́ kẹ́ máa jọ́ tẹ̀kàn kẹ́ máa orúkọ kan yéṣu ọ̀hún ẹkà sọ ló kọ torí pé yíyí ni ohun ọmọ kankan ọ̀gbẹ́ pé yí ẹlùmí ń pómi omi òjò ẹ̀mà ìgbé báyá ń pè òun kọ́lẹ̀ ẹlùmí ń pè èèyàn ẹni tó ti kú jẹ́ ti sín lọ́dà ló ń pè yọ àgbọ̀gbọ̀ òun sìn ọkàn ń sìn ni إلا أسماء سميتموها إلا أسماء سميتموها أن أنتم وآباؤكم أي أتام بابا ينبي نيو كجن كاكا كجن كلسين كاكا فين ما أنزل الله بها من سلطان ما أنزل الله بها من سلطان أنا أبو سوكي جنسي كاكا لوري تنسي يو تنسي تنسي تنسي رانو إن الحكم ìdájọ́ ọlọ́ọ̀bà nìkan lọba tí ó ń dájọ́ òun lọba tí ìdájọ́ ẹ́ òun lọ́tọ́ sí kọ́lá tábà lò kí láàrin ara tábà lò ìdájọ́ lọ́lẹ̀ ọba yé ṣiṣẹ́ wo amọ̀rọ̀ alátàbùdú amọ̀rọ̀ alátàbùdú ilẹ̀ ìyẹ́ ó pa aláṣẹ ìgbé àgbọ̀dọ̀ jọ́sìn àfi àmà ذلك الدين القيم ọlọ́wọ́ bá ní òun ìgbẹ̀rẹ̀ ẹmọ ìjọ́sìn ẹ̀wọ̀n tó gbọ́n lọ ìpìlẹ̀ tàwíìdì lóyíyà ọkọ̀ àrárá rẹ̀ ọkọ̀ sálàyé rẹ̀ ọdíyànnẹ̀ torí pé ìgbà ní ìbẹ̀ ẹlòmí obìnrin kí wọ́n fẹ́ kírun ẹlòmí ọmọ bèèrè ìdájọ́ àlùwàdá ẹlòmí ọmọ bèèrè pé òun fẹ́ ṣe òwò kan ọ wà ní pé lọ́rọ̀ ń ṣe lọ́rọ̀ èèyàn fún lọ́pọ̀ ní bùkátà òun lè léyìí àníbi yusuf pé ọ̀rọ̀ pẹ́ lálàkọ́ ni ó kọ́ yẹn jú tábáníkà máa ń sọ sí màá látà àti ìsọ ọdún àtàwí o lè mọ́ yẹn dájọ́ pé àwọn èèyàn púpọ̀ bùkátà sí tàwí lọ́pọ̀ sálàyé fún wa sísà tó sálàyé fún wa pé amọ̀rọ̀ allah ta'budu illa ìyá ó lẹ̀ tó lè ṣe é ní àfi àpá dáàríkà ní ìrìnlẹ́yìn ẹ̀sìn tó balance ẹ̀sùn ojú orí òun lẹ̀sùn tó ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àbọ̀tún ọlọ́run ọba Allah subhanahu wa kò ní ẹ̀dá kan lórí iṣẹ́ tó bá ti àti tó ní tàwé. tàwíìdì ohun lè ní ó fi rí ayé tó dáadáa lọ́dọ́ba rẹ̀ fún fún ọlọ́ọ̀bá níwọ̀ rẹ̀ ìwádìí àwọn ẹ̀dá dípò wọn ipò ń sọ àwọn ẹ̀dá dípò ọjọ́ dípò wọn nígbà táwọn ẹni tó ọmọ máa ń ṣe ní pé wọ́n sọ àwọn ẹ̀dá wọ́n sọ sórí ipò ọlọ́run bọ̀dé bá mọ yóò gbé ẹ̀dá sí ipò lórí sọ pé dáàlìkà dín ọlọ́kọ́ yìí ẹ̀sìn tó balance tó gbóore nìyẹn ẹ̀sìn tí ó fi téèyàn ọba nímọ̀ tọ́lọ́wọ́n ọba ó nímọ̀ tàbí tó nígbàgbọ́ yóò wá gbé ipò ẹ̀dá ẹ́ ipò ọlọ́run yóò gbé fẹ́dà ní ọmọ yóò wá gbé ipò ẹ̀dá yóò àti fọ́lọ́ láwéjú ẹnìsìn ẹtí ọmọ tàbí ọmọ ẹgbẹ́ ọlọ́run ọba nìkan la tó níbi ìsẹ̀mítà ń lò lọ yìí lẹ́nìkan bá kú sọ bẹ́ẹ̀ àwọn ayé táà àwọn ayé lè ayé abìdíyànyà ayé lọ́gbà ìpọpa ẹlòmí bóyá ààrẹ kan wá kọlù á gbogbo ọdún wọn ọjọ́ ẹ̀mọ́ títẹ́ àwọn ayé wọ́n ti fi bá àti tó wọ́n ti fi hàn tani máa ń fa ààrẹ ìsìnì wáyìdá mọ̀lídìdì wàhúwá yẹ̀ṣẹ̀yì tí ń bá sáàrẹ̀ àníbìbìrìn tí ń bá sáàrẹ̀ olúwa ló sáàrẹ̀ ẹ́n Allah subhanahu wa ta'ala òun ní fani alámọ̀rí kan ò lè kó níbi kan lọ síbòmí illa bi ilmi wa huwa mudabbir kí èèyàn ga kó mọ ga kó máa ní olúwa ló fún ẹni tí ò bá tún ní tó olúwa ló ṣeébẹ̀ ìṣeébẹ̀ ọlọ́run ìmọ́jọ ga ọlọ́run ọba pẹ̀lú mọ́ rẹ ní òkúnmọ̀ sí tó èdè ẹ̀ jẹ́ ní ìwà hikmẹ́tẹ̀ nígbàmí wa ń bẹ ní tọ́jọ́ pé àsìkò tọ́lọ́run fún ní ètí tó máa kánjú pé ọgbọ̀rọ̀ ní nìsìn ó ti gbọ́dọ̀ tó báyìí ní bẹ́ẹ̀dẹ̀ ní tó bá tó bẹ́ẹ̀ ó ti ṣe kábúrú ṣe Allah subhanahu wa ta'ala di wá ní límìtì Allah subhanahu wa ta'ala di wá ní mẹ́jì ó tó bó ti ń sọ yẹn so eléyìí ni ní hikmati al wá ń sọ fún ànípa níbi Yusuf wípé ọkọ̀ ọkọ̀ wọn ní tawhid ọwa ni dáàdìka bí ìnànàkọ́ yìí ni ẹ̀sìn tó dúró dáadáa wàlákí na àtàrà náà láyà àdàmú àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ wọ́n kàn rú pé àwọn kan sọ tí wọ́n ni ẹ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ níkẹyẹ Yusuf àtàbá gbọ́ gbogbo àwọn ilé ìtàn ẹni bí sáà ti gbé lé ní ẹ̀ àwọn abẹ́rẹ̀ sí náà ka àwọn fàwọ́ ìtẹ̀lẹ̀ àìlèyà àwọn àǹfààní tó jẹ́ jìmà táwọn onímọ̀ fàyọ nínú àwọn àyà tí a ń sọ yìí. أما أهدكما فيسقي ربه قمرا يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا قل يوتي قلهم فن أتي تون فن إنا تون في أتي أقعد ما أقعد ما صافوبا أما صافوبا صبايا ọmọ sáfọba ìwọ yẹn ni ọpàrà máa sáfọ ọba ọwá ni wà ámà l'áàkàr wà ámà l'áàkàr fayúsìlẹ̀bù fẹ́tà kúlù tọ́yírùmí rọ̀ sí àmá ìwọ tí ó ní ọkàn má gbélé bù ẹ̀yí ó padà máa wá jẹ orí rẹ̀ ó di yàdà amọ̀ الذي فيه تستفتيان ó ní ìṣẹ́ lálàlá yẹn eléyìí ìtọ́lọ̀wọ̀n bá ti parí ní ìjẹ́ ń bèèrè fún yìí ìjẹ́ Allah subhanahu wa ta'ala tó kí la fàyọ Ànábì Yusuf ọlọ́gbé mímá àdìlánà ní ọ̀rọ̀ sí tí wo tó wá lọ pé ìtumọ̀ alákan tó ṣe rí ni ẹ ọgbọ̀dọ̀ jáde pé ìmọ̀ ọlọ́run ló fi ń sọ wọ́n tó bá jọ á ìmọ̀ ọlọ́run ò ní kọmọ tú ò ní kọmọ tú ajá fún ara ní kóòtù mọ́dàmú ara rẹ̀ padà tó bá ipá láàrin ni ìró dùnú ni láti ọ̀dọ̀ tó bá yẹ pé àlá burúkú ni ọlọ́ọ̀bà ó jẹ́ ká nílò fi yé wa pé ló wá ń wọ́n lè lá mọ́sí sọ fẹ́ nìkankan àfẹ́ tó bá sí lá ẹ́ kò ní sọ fẹ́ nìkankan ó tu atẹ́gùn sẹ́mẹ̀ta lẹ́bí ó ti rẹ̀ ó yí àwọn tó fi sùn padà ó ṣe àwúgbé láàrin ṣe sánà rọ̀jí ó ní sọ fẹ́nì kankan àwọn nǹkan mẹ́rin ní ló ṣe tó bá ní bùkátà àníbìnrin tó bá ní bùkátà sí àti kéhùn ló ọya so àwọn nǹkan tí Islam direct wá sí nìyẹn fàlásí aládádá àìbúṣọ̀ minallah ìrúdù ní látọ́dọ̀ náà aláburúkú ẹ́ ọjẹ́ ìdẹ́rùbà látọ́dọ̀ àṣẹ̀tàn ẹlòmí tó bá ti lálà fẹ́ lálà rí ẹnìkan lójú orun pé náà tí wà ní àà ó ti fẹ́ pàun wọ́n yọ sí lójú orun nǹkankan láti bẹ̀ ó lè tó lọ sọ́dọ̀ àwọn tó kí a ṣọ́ra fún ni ọ̀kan nínú wọn wọ́n padà fún rẹ̀ ọbẹ̀ kò lẹ́wọ̀n ìgbà tó bẹ́ kò lẹ́wọ̀n àníbí Yusuf ọwà rẹ̀ وقال للذي ظن أنه ناج منهما وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك وان صبيت الله تبكوا لاني nígbàtí ẹgbẹ́ fi ohun ó ní ni òtúrú ni ìdá rọ́bì sọ tó bá ti dọ́dọ̀ olówó rẹ̀ kọ bá ní sọ wípé ẹ̀ka ìmẹ̀dí ni mo ń jẹun mo ń jẹ ìyá lórí ti ìṣe tí mi jẹ ìṣe ìṣìyà tí mi ò tẹ̀ òun mò jẹ ìyà ẹ̀ fàǹsáwù ṣẹ̀tọ́n فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين wọ́n ni fàǹsáwù ṣẹ̀tọ́n èṣù mú gbàgbé èṣù jọ gbàgbé ذكر ربه òjé kọ́rán ti Yusuf lọ́dọ̀ gẹ gbà ẹnìkan máa bẹ ní ẹ̀wọ̀n torí á gbé ẹ̀ṣẹ̀ ìjìyà nìkan tí ó ṣe òun ní jìyà rẹ̀ fàdábì sáfì síjì ní síjà ọwá wà lẹ́wọ̀n fún nǹkan tí ó lọ bí ọdún bí mẹ́wàá àwọn onímọ̀ tẹ̀sí adínínú ọdọ́dọ́ pé dídá sí ní ọdún méje ni ìkẹ́ tí bẹ láàrin ọdún méje sọ́dún mẹ́wàá òun ni ànábì Yusuf tó tún wá padà lò lẹ́wọ̀n lẹ́yìn àwọn kan sọ pé lẹ́yìn ìgbàtẹ́ni yẹ kú àwọn kan sálàyé pé kéèsì ìgbàtẹ́ni yẹ kú gbogbo ọdún tó lò pátápátá dédé àsìní ọwọ́ ọdún mẹ́wàá kí la mẹ́ ni pé ọlọ́mọ ń ọlọ́run Yusuf oríṣiríṣi ni níbẹ̀rẹ̀ ọlọ́run sọ àdánwò nígbà ọmọ yàrá sí kìtà rẹ̀ ẹ́n ọlọ́bà Allah subhanahu wa ta'ala ọdánwò wọ́n tàn jáde kó lọ́ndà bàbá rẹ̀ wọ́n sọ sínú kànga ọlọ́run bá dánwò wọ́n hé ó dé ilé ọba láti bẹ̀ ìyàwó ọba ní kọ́bá wọn ti sì náà ọkọ̀ jálẹ̀ yìí ló tún fìdí ìwé wọn láti kọmọ́rò ìpé bí ó ṣe máa lọ nìyẹn ọlọ́ọ̀bà Allah subhanahu yóò mú wá kéyàn fi lè rí bí sọ ọlọ́ọ̀bà Allah subhanahu òun ló wá mọ́ ìtí na ń jẹ́ orí fún ẹ̀dá rí àǹfààní pọ̀ nínú ìtàn níbi tí bá ń oníjẹ́ bí wọ́n máa la nǹkan yẹn lábí ọlọ́ọ̀bà lásán àtàlá ń sọ fún wa pé anìlì yúùsù ọsọ pé ó lè fún yín nírò nígbẹ́ jẹ síwájú kí nǹkan yẹn tó dé dáadìkùnmá mímọ̀ àlámẹ́ni rọ́pì olúwa ló fi في أن العالم إذا أن العالم إذا جئلت منزلته في العلم wọ́n ní amúnibí tánibí Yusuf ń sọ ó mọ̀ nínú ma ó sọ qualification rẹ̀ ó ń sọ ránkẹ́ ìgbà tí wọ́n bá sáyì ma ipò èèyàn bí ẹ ti jẹ́ nínú ma bóyá àwọn èèyàn ní ń fojú ẹ gbolẹ̀ àwọn èèyàn lọ́fẹ́ máa kọ̀ dí àìmáṣe sí ẹ́ فوصف نفسه فوصف نفسه بما هو بصدده tó bá sọ ń gbóhun ṣe tó àti tó ń mọ̀ nínú ma ta àwọn makaba ìdẹ̀ lọ́dọ̀ mi àwọn àpò lè ṣílá àwọn àpò ṣílá ìdá ọgọ́dù ayẹ tẹ́bìsá ayẹ tẹ́bàtà nínú ayọ̀ tẹ́bà bí i ti tẹ́ ọkàn Orígbé wà láti zẹ́kù àǹfúsà fún wà áìlẹ̀bìmọ̀ni tàkọ̀ olúwa ló mẹ́rin bẹ̀rù ọlọ́ba jù. Àmọ́ tó bá jọ pé orú àwọn ẹ̀yìn kan bẹ ókù láńdà yẹn nínú rẹ̀ ní kí wọ́n bá sáyì máa pèsíṣẹ́ onímọ̀ kan nínú mọ̀sánmà nínú ẹ̀kọ́ tó ní ẹni ìyẹn láǹfààní àti lè sọ tí ó lẹ̀ kó sọ́ndà ní ọmọ ṣe yẹn nínú àwọn àǹfààní mímọ̀ta fún mú nínú àwọn ayẹ́ إن المؤمن لا يشكو ما به من نعمة الله. Ó ní, Ànábì nígbà tó ń sàlàyé ilé olúwa ló fi màmà mi onídá ìjámi fọ́fí láyà aléìná wàhálà náà ọwá ní kọ̀tádá ẹ́ o ní innal mu'mina la yashku ma bihi min ni'matillah ó ma máa dúpẹ́ ìdẹ̀rọ Ọlọ́run tó bá ń káàkiri pé ní sin yẹn wà ìrìnyàn lọ́gbá ọlọ́nà kẹwà pẹ̀lú gbàgbọ́ bá àmọ̀dúgbẹ́ a mọ̀ bá lu ìwò ìdúpẹ́ ohun ilé bí Islam ti wà bẹ́ lánàá ló ti wà lẹ́nì àìdàdàn wà ilman wà amalan ní ní ká wo ìmọ̀ ní ká wo ká ní ká sí ń bá èèyàn ni eléyìí náà ń kọ́ inú táà Yusuf náà ti ń ṣe náà قوله تعالى ذلك من فضل الله علينا نعم في وجوب الاعتراف بنعم الله الدينية والدنيوية ونبدأ الدنيا مما إدارة الله وبعض فهو الذي من بالعافية والغفت والتوابع ذلك ونقولوا أن يبطوا يكون الوشي العافية olóṣì àríṣìkí àtàwọn tó وهو الذي من بنعمة الإسلام والإيمان والطاعة وتوابع ذلك wọ́n ní olúwa náà ni ó ṣe ìdẹ̀ra ìdẹ̀ra islam ìdẹ̀ra gbàgbọ́ ìdẹ̀ra tẹ̀lé tọ́lọ́run àtàwọn tó tẹ̀lé tẹ̀lé فعلى العبد أن يتعرف بها بقلبه ويتحدث بها wọ́n ní ó yẹ kí wọ́n máa látọ̀kan rẹ̀ gbá ojú alúsànù wọn kí ò bá sànù wa níbùdó àwọn ẹ̀fẹ́ wà ó mọ́ wá sọ ويستعين بها على طاعة المنعم قلتم عبد الله قوتم ليه قلتم لما تليه أن توسي قل ما شئت نعم قال الله تعالى إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه الله ذلك الدين القيم الله قال ذلك يقول السيد الله iye lè ṣe tó tóore wàlá kí ní àtàwọn ìnáàtì láyé àlẹ́wọ̀n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa من العجب أن هذه العقيقة التي بينها القرآن في مئات من الآيات البينات wọ́n ní ó tẹni lé mà àwọn pàápàá tí kùránì sálàyé yìí inú àwọn ẹ́ àwọn 100 ọgọgọ́rùn-ún ẹ́ tí ìsọgọ́rùn kan tẹ́sẹ méjì tí kùránì ti sọ àwọn àlàyé yìí tutla fi súwárí kẹsíwá ti àtàrí ìdìlbàlì rà wọ́n ní tí wọ́n ń kà níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ súrọ̀ pẹ̀lú àwọn mẹ́tọ́dù oríṣiríṣi tó já sọ́wọ́ yẹ jìhálù akẹsíhùn mina lẹ́sínà yẹ̀dàúnà ti ti bá alkùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tí aláwọn ń نفسه bẹ́ẹ̀ náà ní jẹ́ nínú àwọn èèyàn tó pé wọ́n ta ìmọ̀ ń wa ìwọ̀ owó náà ní lábalatọ́ lọ́wọ́ ọba ó mọ́ ń pẹ̀ ibo ló yẹ ká ṣe ipò ló yẹ ká gbé àwọn èèyàn sí ipò ló yẹ ká gbọ́ lọ́wọ́ ọba sí wọ́n gbé síra wọn àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba ń fún nípa ọlọ́ níjọ́ mi ọlọ́wọ́ ajẹ́sù àmbáàdì máa yìí ìkúnlẹ̀ mìnà náà ẹ́ àdíkọ́ kágára níbi nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí fún orí bí débẹ̀ wọ́n kágara orí nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí náà. fayad'unahum khashi'ina ghafilina wọ́n ma wá pẹ̀lú bí lẹ́yìn ọlọ́wọ́ bá wọ́n rí àwọn

alẹ́bí àríyí jẹmí ìwúsùlù àtìbá ìhìn wọ́n ní ẹ̀sìn tó dúró dáadáa táwọn gbogbo àwọn ànẹ́bí ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tí wà lórí ẹ̀ wà ibadatullahi wahdahu la sharika lah òun ní ká sí lọ́wọ́n ọba lọ́kan أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم náà ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé ọlọ́run pàṣẹ kó omi ẹ̀sìn òun ìdájọ́ tọ́ sí ìdájọ́ ilẹ̀-ẹ̀fẹ́ lò ẹ̀sìn tó gbóre lẹ́sìn àwọn èyí náà فهو الدين المستقيم ẹ̀sìn tó gbó dáadáa ni المقيم للعقائد والأقلات والأعمال ẹ̀sìn tó mú àpídà kí la fẹ́ gbàgbọ́ wa ẹ̀sìn tó mú ìwà tá máa máa wù wá ẹ̀sìn tó ń sọ ẹ́ àwọn iṣẹ́ dáadáa tó yẹ ká ṣe alẹ́bí látẹ̀sẹ̀kí òmúrọ̀ dín wà dúníyà ilẹ̀ àbí ẹ̀sìn tó yẹ pé ó mú àwọn iṣẹ́ kan tó yẹ pé àwọn alámọ̀dé ẹ̀sìn lè dúró àti ká gbé dó e ẹ̀sìn yìí ẹ̀sìn tó dúró dání قول الله تعالى حكاية عن يوسف عليه السلام. لا تلون صوت عن نبي يوسف الله يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار Ànábì Yusuf ó pè àwọn tí wọ́n wà ní ẹ̀wọ̀n tí wọ́n béèrè ìdájọ́ àlálọ́wọ́ ẹ̀. Tí annáwò kẹrìn alàlábì ubudiyyatu lillahi fi raqa. Ànábì Yusuf jẹ́ kó máa yé wọn pé láwọn òfà rẹ̀ ń sìn yìí, olólóore ni àbí ọlọ́run ọba ọba ẹyọ kan ṣoṣo. Wọ́n ní kí wọ́n bẹ́ńbẹ́ أنه كما على العبد عبودية لله في الرخاء ó yẹ kí ẹrú máa sin ọlọ́run ọba sí rọ̀kọ́ nígbàdẹ̀kù màálẹ́yìn ubudiyyatun lahu fi shidda ó yẹ kí ẹrú máa sin ọlọ́run ọba nígbàdẹ̀kù fa Yusuf alayhi salam lam yazal yar'u ila Allah nígbà tó wọ ní ẹ̀wọ̀n náà ó ń kọ̀ntínú wàdá alìfàtàyàtẹ́ ìnìyí látàwí ẹ́ wàdá ẹ́ fàtàyẹ́yìn ilẹ̀ tàwàyí wàdá fàtàyẹ́yìn ilẹ̀ tàwàyí ó wá sí àwọn ọ̀dọ́ méjì yẹn ó pè wọn lọ sínú wọ́n wá pọ̀ fún ọ ní bẹ́ẹ̀ bọ́ pé ẹ má sìn ẹlòmílẹ̀ ọlọ́run ẹ má sìn ẹlòmílẹ̀ ọlọ́run bá ọlọ́run bá nìkan ọlọ́run ẹ̀kẹ́ máa fún ìjọsìn. ومن فتنته عليه السلام أنه لما وعى فيهما قابلية للدعوة wọ́n ní nínú ọgbọ́n tí ànábì Yusuf gbọ́n ó rí pé àwọn méjì yóò wọ́n fẹ́ wọ́n ní bùkátà sí àwọn náà dẹ̀ ń wá ẹni wọ́n ń lọ sí pé kí o pè wọ́n àtàbọ́nà sí àìsùzọ́nà bí ìzọ́nà al'asàl wà bọ́ọ̀lá láwú iná lọ́wọ́ kàmílà mọ̀sílì wọ́n ní níbi pé wọ́n ṣe àlámàrí ìró wọn dáadáa sánàbí pé á ah, èyẹ tó فواهما متشوفين لتعبيرها عنده نعم أمدي kánibí orí súnfò lè sọ tí wọ́n rí ìtumọ̀ rẹ̀ ìjọ sẹlẹ̀ ó lè bá sọ fún ẹni wọ́n ẹ̀rẹ́ ẹ̀ríkà fún ìsọ̀tàn fàìlìtàhẹ́dàhà wọ́n ní wọ́n rí opportunity wọ́n wá lò

ló padà backfire ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ pé lọ́bí dáadáa wọn ò sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ẹ́ tọ́yẹ kí wọ́n jàǹfààní dáwà wọn wà jàǹfààní rẹ̀ torípé tètè tó ṣe ibi tó ti tó yẹ wọ́n bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ ibi tẹ́rọ ti láti orí òní pé kíta orí ló síwájú táwọn kan mẹ́mọ́ àtẹ̀lẹ̀ náà wà á kọ́ balẹ̀ òtú ní mọ̀tún lóòbí wọ́n ní in tó súnmọ́ ibi tẹ́rọ ti rí tẹ́yàn fẹ́ وبين لهما أولا أن الذي أوصله إلى الحال وني أن تمو قدش إيوانسي الذي رعياه فيها من الكمال والعلم أن تقول مما مما أقول مما أقول لوا إيمانه وتوحيده هنا نكي يونيك أبو صلى الله عليه وسلم wàtàkùwù mílẹ̀ta mẹ́lẹ̀ yọ́mìnú bí láyé wà ní yọ́mìn ààfẹ́. a níbi yusufu jẹ́ oyé wọn pé òun fi ìlànà wọn tí ò dígbà gọ́sọ́lọ̀ ní àwọn jọ wọn lẹ̀. wàhálà tó áwù láwùmọ̀ bí làárì ó ń ṣàjọ fún wọn ó ń fi àwọn méjèèjì yìí pẹ̀lú condition yìí. ó máa dàáwù náà àwọn tó yẹ kẹ́ tẹ̀lé ní àwọn ìjọ yìí o kì í sọ bá wọn sórí bá wọn. níjọ́ mi máa ń fira yẹn ṣàpèjúwe káwọn èèyàn ó lè bá wọn dá sáǹsì ó dẹ̀ lè máa báwọn náà ṣe ṣe so orú ẹ̀ ní Yusuf ṣe. Súnmọ́ ẹ̀dá àwọn ẹ̀bìn Makad, ó fi ṣèṣí pè wọ́n, ó tún á pè wọ́n pẹ̀lú kíni pẹ̀lú ọ̀rọ̀. وبين فساد الشرك وبرهان عليه نعم وحقيقة التوحيد وبرهان عليه وبرهن وبرهن عليه وني آه àníbi yusuf ó sàlàyé àbúrú tí ń bẹ fẹ́ bọ́ ó tún á mẹ́rin wà lé lérí ó sàlàyé ìmọ̀ ọlọ́ba lọ́mọ ẹ̀ṣọ́ ó má láyé wà lé lérí náà ọlúlọ́ ìsẹ̀rẹ́lẹ̀ ìkẹ́rẹ̀ta yusuf alayhi salam wọ́n ní a nínú àwọn àǹfààní ma mímọ̀ tàbí jẹ lábáláwá

حتى لا تنفر اتباعهما من المفاجأة بالدليل من غير استفهام tó bá gbọ́ bá gba ìbéèrè wọlé ni ó lè kọ́kọ́ jẹ́ nǹkan kan tí ó ṣe wọ́n bá pàkà tí ó ṣọ́kọ̀ bá wọn ní fùjá ẹni ní kíákíá ní pàjáwìrì ta bóòrò tí ń sọlú àwọn tó pé tí ìbáfẹ́ ṣe dáwà àwọn ìtọ́fẹ́ pé wọ́n ni àwọn abáyìn ẹ̀sìn sì ìbòlà ń ṣe bò ní ooru bàbá mi gbígbó ìyẹ́ gbọ́dọ̀ mọ àwọn ọ̀rọ̀ tí ó ma sọ ẹ́ tó já sí pé wò ní sọ pé òun àwọn abógbó sàwọn ẹ́ táwọn ló fi máa ronú sí wọ́lẹ́kọ̀ọ́ta kọ́ nínú àwọn àyà yìí náà báyìí máa sọ ni. an yíó kọ̀dọ̀ bí dáwọ́jẹ́ ti yẹ sí wàtúmínà ìṣìjáde yòkọ̀ bálùhà evidence kéékèèké lọ́kọ̀ máa lò àwọn tó fi máa fi làákàyè rẹ̀ wá tó kàn ní sí máa sọ́lù haihai fàyílà pàbílà àlàzìmọ́tò àdáwọ̀jà tó lókò ọ̀fà òkúta tó bá ثم كذلك إلى أن يصل إلى الإذعان بالحق wọ́n ní títí tó dòdó fi hàn sí bẹ́ẹ̀sì máa ń bá àwọn èèyàn sọ ní ìgbéjọ pé ọkàn ọkàn gbé gírígírígírígírí táwọn yóò fi lè sá ọkàn ọlù tààlẹ̀ fi dáwà yóò pàdé tàwọn yìí wọ́n ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bá

وهو وهو بيان ما في الحج من القي والمنافي العاجلة والآجلة ونكو صلاحي دادا نمجن يوسدو ورس دنبه لا يجل القيام وما في الباطل من جد ذلك أتي نتم دنينو بجيك أصول قال تعالى في دعوة يوسف للتوعيد نعم يا صاحب السجن أرباب متفرقون خير أم الله الواحد القهار ذكر ما في الشرك من ذاك ما في الشرك من القبر وسوء الحال لا النبي يوسف صلى يسين بني يبوكم توتان أتي ìsèsí burúkú bàtìbá ìdùnnú ní bàbílà ilé ìyàkà máa ń tọ́kà máa ń tẹ̀lé èrò burúkú àwọn èrò tí ó dáa kan dùnnú àwọn èrò wọ́n ní wọ́n sọ pé ó dàbí jọ pé mo rò pé táwọn máa ń sọ dẹ̀ sí jọ mi nù. wà á nà kó lọ́pọ̀ ìfẹ́ tí mi ń sọ wá ibi ṣí gíláwùn máa bú òdòlù gbogbo àwọn ẹlẹ́bọ kọ̀ọ̀kan ló ní àwọn tí wọ́n sìn tó yàtọ̀tọ̀ síra wọn. àwọn míì ẹlẹ́bọ ni wọ́n níjọ́ tó bá bá wọn pàdé ló tó gbọ́ òkò òǹtà àwọn tó dẹ̀ gbọ́ títẹ́lẹ̀ kọ́lá tó bá gbọ́ kódà ẹlòmí yọ́ ma ń sin òta kan jílé kan tó bá tún kó tó náà bá tún sin lọ ta ẹlòmí lè wà bá ìlàdìsí kó ní àà tí bá fẹ́ bọ̀ kí ní ah, ah, èyàn ma ń bọ́ bàtà ní pé àwọn èdè ẹ̀bọ́ bàtà tẹ́lẹ̀ ó lè ní àà ah, obì méje káwà ma ń lò ọgbọ́nà obì mẹ́rìndínlógún ẹ́ tó bá tún yá ó tó bá tún yá bóyá díẹ̀ ní ọpàá àpá tó bá tẹ́kọ́ nígbà yóò ní pípa ẹran ní oríṣiríṣi ní tí ó jọra wọn gbónúùn wọ́n kàn gbé kalẹ̀ ní kálukú ní tiẹ̀ tó kàn gbé kalẹ̀ ìmọ̀ ẹ̀nàáhùn àwùsọ́nàm àwọn míì iná ni wọ́n bá ń fi ń ṣe sí wọn àwọn míì òta ni àwùkọ́bùn àwọn mẹ̀jì tún ní ẹlòmí ìsàárè ni àwọn sàárè kan bẹ especially sàárè àwọn afá ní tó fi di ọ̀ràn yẹn fún wa ká máa gbókù lọ sẹ́ni yẹn tààrí àwọn òbí ní bẹ́ńlé àwọn ìlú nínú àwọn ọmọ wọn máa lọ tọrọ nǹkan bẹ̀ tààrí bàbá wọn wọn máa lọ tọrọ nǹkan tààrí àwọn afá wọn máa lọ tọrọ nǹkan eléyìí ìsìn la ọ̀la ní kéèsì báyìí ẹ dákun bẹ́ẹ̀sí wà pẹ̀lú mi láyé bá mi ẹ wà pẹ̀lú mi ẹ fẹ́bẹ̀ dì mí ẹ bá ń kó sí wọn lẹ́ni ẹ ń ṣe kí níkan ìyá rẹ̀ ní ya ẹlòmí bàbá ní ọmọ lọ pé ẹ wọ́n lọ sin ẹrúbìnrin kan níjọ́ àwọn èèyàn lọ́gbà ẹni jẹ́ egwuregwu sí sílé àwọn ọmọ rẹ̀ ẹ̀rẹ́ kí àwọn ọmọ rẹ̀ ní ojú orí ni tí ó mọ̀ ya wọn nígbàtí bá wà ní oṣù àwọn míì orú àwọn ẹni yẹn wọ́n bọ sàárè yẹn ni wọ́n mú sàárè yẹn lọ́lọ́wọ́ bá ní nǹkan ni wọ́n ń ṣe lẹ́yìn gbogbo àwọn tó bá ń ṣe orí ilé tó bá kú lórí ẹ̀mú òkú lórí àwọn ọ̀tọ́ yẹ pé wọ́n bá débi sàárè ọlọ́run wọ́n ń pè wọ́n sọ̀rọ̀ ọlọ́run wọ́n lá sàárè yìí dídí àlàwọn ṣe ó dẹ̀ lé ògbọ́n ẹlùmílẹ̀ ni àdúrà tí wọ́n gbà ń di sàárè ńlá ṣe mo gbádùn rẹ̀ gan tó fi dọdún yìí nǹkan kan tí mo gbogbo tí mo tọrọ ti pé torí nǹkan mo fẹ́ dúpẹ́ fún sàárè yẹn ó lè padà di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kó tó gbà ah, sàárè yìí gan lágbára gan òun náà padà dépò tàwọn alákọ̀ọ́kọ́ ní ẹ́fí sọ wà lára pé sàárè ìsẹ̀bí dáàmà múláyà àdúwà kéèsì ibi tó ti máa lọ tọrọ nǹkan ọ̀rọ̀ tó bá fẹ́ tọrọ gbọ́nà náà lọ́bẹ̀ bá sọ kọjá lọ sí mọ́sálásì masájìdù baitullah buyutullah buyutullah baitullah ilé ọlọ́run ni yẹn máa ń lọ ó rí pé ó lè pọ̀ lọ́nà direct wọ́n ní gbogbo wọn. àwọn ìwúdá àdìgbàmínà màbùdá ti mùtàfàgbé kan. oríṣiríṣi ó sọ àwọn èèyàn sí o. alẹ́bí làdẹ́m di kùlì náà fi ha wà láàrin àárín àná àwọn àbọ̀wọ̀. àwọn tí wọ́n ń pè lọ́yìn ọlọ́wọ́n ọba yìí kò sọ kò lágbára lórí ẹ̀mí ara wọn kò lágbára lórí àwọn ẹbí wọn àwọn aráalé wọn wọn ò lè ṣe àǹfààní fún wọn. nígbà tí wọ́n bá ń pe ṣéwù nìyàn nìyàn tí ó ti kú ti pẹ́ ń pè bọ́tẹ̀ẹ̀sẹ̀ kú gan fámílì nìyàn ṣe ó ní bùkátà ń jọ mi tí ó ma gbomi lójú àwọn ará ilé rẹ̀ nìyàn ṣe ò lè wá ń di láńdínú sàárè rẹ̀ kó bí a bùkátà àwọn fámílì ẹ̀ nìyàn sì tí wọ́n láwọn ń pè yìí bàbá yìí ń sáré kó tó kù àfi yọ wọn ò àdẹ̀ fi fún wọn kú oríra wọn wòsàn tí tí náà fi gbọ́n kò ní káùlà tí a fi gbọ́n lọ sí lóyìnbó wọ́n fi kú sí lóyìnbó wọ́n rí wọn gbàálẹ̀ kó lọ́wọ́ rẹ̀ náà ẹ́ ìgbìtìnà wallahu ọba ni ó làwá òun ni ó yọ wá kúrò nínú ṣòro tó àwọn oríṣiríṣi táwọn èèyàn ń pè lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó lágbára wàlá mọ́wùtàn wàlá àyàtàn wàlá nùṣúwà. ó lágbára lórí òkú igbé ìwọ tó kú yìí ọya dìde ẹ̀ẹ́dẹ̀mẹ́ni yá jẹ́ òṣìṣẹ́ gíní kan ókè tó bá ní kọ́ yọ àwọn èèyàn bẹ́ náà fámílì ìṣìṣẹ́ yìí náà tọ́rẹ̀ wọn ṣé òṣìṣẹ́ ò lè gbà wọn lẹ́gbẹ́ ọya ẹgbọ́n sáré náírà sáré náà lọ ẹ́ ìwọ́ wa ń pè wọ́n lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó ti ti ṣe wa kullu ta'ifatin tudallilu al-ukhra. àwọn tí wọ́n ń pẹ̀lú mílíọ̀n aláàyè àwọn mí ò tó mọ̀ takura wọn ó ń kálukú wọn mọ̀ sọ pé táwọn lọ da àwọn tó yàtọ̀ wa àwọn tí ń dẹ́tọ́ pé orí òkè wọn àwọn máa gbogbo àwọn tí ń lọ sí tí omi pẹ́sẹ́ tí omi lẹ́ẹ̀kún wọn lọ àníkẹ́ lù kíkẹ́ ga ẹ̀wà ń lọ sílẹ̀ lọ sínú omi ẹ̀dàkùn èwo lọ sánbẹ̀ ó náà máa wọn ẹ wàkúlù gbogbo ẹni àná wọ́n ti nù wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti فهل هذه الأرباب والمعبودات خير أم الله الواحد آه. لا tó rí sí ìlàwà الله الواحد القهار نعم. فذكر له ثلاثة أوصاف عامة عظيمة ọwá sí سو نعم so الأول أن الله الذي له الأسماء والصفات العليا ó إذا ما àwọn àníbi Yusuf ti fi èròyìn ọlọ́run ọba yìí òun náà ni àwọn òrùn mẹ́ta kan aláwọ̀kọ́ ni ń sọ nípa ojú ọlọ́run ọba ní àwọn orúkọ ó dẹ̀ ní àwọn àròyìn tó ga wà nínú ní àmùkùlù ẹ̀ ìlà àhàlì àwùjọ wa àhàlì sàmà olúwa àwọn tó wà ní sàmà olúwa àwọn tó wà lẹ̀ òwò ẹlẹ́bí fi sàmà ìlà àwùjọ fi àwùjọ ìlà òun ni olúwa sàmà olúwa lẹ̀ tani Allah tó ojú yé wọn wípé ọba yìí òun ọba tí ṣèdẹ̀ra òun nìdẹ̀ra tó ṣe náà ló ṣèdẹ̀ra fáwọn olóòdẹ̀ ló kọ lóníròyìn tó dáná nínú àwọn nǹkan tá níbi Yusuf fi júwe ọlọ́run anáwùlúwá ìdùn mùsàfásìdì ìkúlì sífàtì nǹkanẹ̀ wọ́n ní ọlọ́run ọba ọba ọ̀kan oṣù náà ni ọba lọ́pọ̀hùn ló ní gbogbo ìròyìn tó pé alìmùsàwá ìdùn òtìrì jẹ̀láàdì wà jẹ̀máàdì الذي لا شريك له في شيء من al-af'al ọba tó yẹ pé kò sí orogún fún níbi gbogbo nǹkan pátá ní gbogbo iṣẹ́ ìṣe rẹ̀ kò sórogún fún Allah subhanahu wa ta'ala. Àtàlì ẹlẹ́kẹta, annahu al-qahhar li kulli shay. Ọba yìí náà ni ọba tó yẹ pé òun gbogbo nǹkan pátá. فجميع العالم الألولي والسفلي كلهم مقهون بقدرته ó ní gbogbo tó ga gbogbo ayé yìí òró rẹ̀ ní ẹ̀bù rẹ̀ ní gíga rẹ̀ ní ilẹ̀ rẹ̀ ọ̀dìrúnlẹ̀ di azọ̀mẹ́tì tí wọ́n wá tẹ́ríba fún sí tóbi rẹ̀ mùtẹ̀lẹ̀lẹ̀lúnlẹ̀ di ìzẹ́tì wọ́n jẹ pẹrẹ fún iyì ọlọ́ọba wàjàbà wúdì àwọn kan ní Amẹ́ríkà tí wọ́n kóra godless city ìwé ìlú tí ó sọ lọ́run kí lọ́lọ́run fi dáwọn lóhùn iná ń jó láìsẹ́ni ní kú náà ẹ̀ wọ́n padà padà ẹni ọ̀sọ́ tó fi tó dá lábàá ó padà padà pọ́plíkì ó kó jẹ́ ìgbà ẹni náà tó kú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala dẹ́wọ̀n wò àwọn náà ń pàtẹ́lẹ́yìn ìgbà yẹn amẹ́ríkà padà ń kọ́ lóhùn fún un tí ń sọ síbí láìpẹ́ ni Trump lọ fún oún ṣe kìíní kan ní ó tó dá ogun lẹ̀ tó oún ṣe kìíní kan ní bẹ́yà pé ẹ́dìnà march kọ́ ní bẹ́yà eh, march ọ may wípé ìlú tí ó ń bẹ ní ọ́ndà god ọ̀dọ̀ tí wà alábápọ̀ fún bèbèrè tó ní pọ̀tọ́ lọ yẹ́wà àgbẹ̀ ọlọ́wọ́ kódà tẹ́ jẹ́ ní dábà ọgbà ìtọ́lọ́wọ́ bá mẹ́ wọ́n ní ìmìtìkìlẹ̀ lọ́sẹ̀lẹ̀ ní jìtì ìjọ kan wàhálà bá àtìyàn àtẹ́rán ní wàhálà bá wọ́n ní tó ń kàrùkú sákìtòkìtòkìtò àwọn ẹranko wá kóra wọn jọ wọ́n ní ó dẹ̀ ń gùn sánmà báyìí nígbàtí wà láti àwọn ẹ̀rin wọ́n wó kìrá ẹ̀ ìgbé àwọn tí ó ní tí ẹ̀rù bá kọ orí tó kú tó jìká ó tó níbi kẹta tàǹgbé ká tàǹgbé ilé wọ́n wò tó tọ́ àlẹ́jọ́gbà mọ́lẹ̀ ó kú ọgbà tí ń bẹ́ ń sánmà Allah subhanahu wa ta'ala وجبروته فمن فمن هذه الصفات فمن هذه صفاته العظيمة ẹjọ́ ẹgbẹ́ ìròyìn rẹ̀ ìròyìn tó tóbi yìí ní bẹ fún والذي لا تنبغي العبادة إلا له وحده ìjọ́ ṣọ lẹ́tọ̀ fẹ́ni kankan máa fún náà ni لا شريك له ọba tí kò lórogún náà ẹjẹ́ ká ká nàbà náà ìkáwà dúró ni قال الله تعالى náà ọlọ́run ọba sálàyé pé àwọn kan wọ ẹ̀wọ̀n pẹ̀lú Yusuf débi ọwọ́ sàlẹ̀ wọ́n ni ní fàwáìdà àbìl àyà fàwáìdà àbìl àyà ẹ̀rí àǹfàní tamú nínú àwọn àyàta kàlẹ́ ní yìí annáwò yóò tẹ́dàwò fil aham fil aham a máa ń bẹ̀rẹ̀ nǹkan yìí tó bá ṣe pàtàkì jù lápọ̀ na wọ́n gan atọ́mú èyí tó bá pàtàkì wà á náwó sí ilẹ̀ lùmùsí tí ma bèèrè bèèrè lọ́wọ́ mú kí ẹni tó jẹ́ olùsèsì sí bèèrè nínú ìlú bàkẹ́ẹ̀nà sáàrì àdẹ́kù ìgbọ́ ìgbìtò àrí àṣẹ́ tó wáyé tó bùkátà tẹni tó bèèrè nǹkan yẹn ní ó ní bùkátà sí nǹkan ní tó tún lágbára ju tó bèèrè yẹn lọ أنه ينبغي له أن يعلمه ما يحتاج إليه قبل أن يجيب سؤاله. Ó tó tẹ́ dáhùn béèrè béèrè yẹn kó kọ́ yẹjú bùkátà tó kọ́ lágbára yẹn fún náà, ó sọ tó dọ́bà jóore fún náà. فإن هذا علامة على النصح المعلم وفطنته. Wọ́n ni yóò fi jáde pé olùkọ́ yẹn ná dáadáa. Yéṣu olùkọ́ tó jọ pé ọ̀tọ̀ ni ẹni tó béèrè béèrè ẹni tó yẹ kọ́kọ́, ọ̀tọ̀ ni tó lẹ́tọ̀ọ́ sí

قدم له ما قبل تعبيرها دعوتهما إلى الله وحده لا شريك له ọwọ́ akọ́kọ́ wọn lọ síbi ìmọ̀ ọlọ́wọ́ bá lọ́pàá tuntun kó tó yanjú ọ̀rọ̀ aláfúnra فقال يا صاحبي السجن عوام متفرقون قلب عن الله الواحد القهار àtàwídì na níbi Yusuf kan yanjú wípé ṣé gbogbo àwọn òsàfáàfẹ́ sàtìyẹn gbogbo àwọn òsà tó pín lọ yẹ́lẹ́yẹlẹ́ yẹn tí ó lẹ́lò lórí ni àmìlọ́wọ́wà ìdọ̀lọ́kọ̀ọ́gbà fàárí ìtọ̀rífà fàárí ìtọ̀rífà bára kú lè bí ẹ̀lmín àyẹ̀sùlùkà ha wọ́n lẹ́lẹ́ ìlọ́yẹ tí gbogbo nínú ọmọ rìn ìlànà ìlọ́yẹ قاطب ما الجهال والفسقة إذا استفتاه واحد منهم wọ́n ní especially tabari àwọn aláìmọ̀kan àbáwọn tó jẹ́ òkì tọ́kàn bá béèrè béèrè nínú wọn àyùkọ́dìmọ̀ ìdáyà tàwàlì ìrìdáyà tàwàlìmọ́ ònílọ tàwàlìlà sí ويدعوه إلى ما هو أولى به وأوجب عليه مما استفتى فيه ثم يفتيه بعد ذلك wa dáhùn lóhùn béèrè béèrè ọ̀dọ́ ti kọ́kọ́ jù ìwọ̀n lọ sí tó dá bíbà yìí ni a gbò sí ní èní pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run ọba awábẹ̀ Allah subhanahu wa ta'ala ìtí aṣọ yìí ọlọ́lọ́ ní kò fa orí rẹ̀ àti àwọn ẹni kọ̀ọ̀kan wa. àbákan náà ọba tí ajẹ́gbọ́rọ̀ náà ọba náà lọ́kùnrin lóbìnrin ọlọ́ba kójọ kó ti ní zánà sánẹ́tì wa. àdẹ̀tún fi ẹ̀mí múrí han àwọn àdíjú wa tí wọ́n ṣe àbẹ̀wò sí wa àwọn náà ni brọ́dá àtọ̀sàfáàrí tó ń kọ́lọ́ba kọ́ bá ti fẹ́ fún wa. àti gbogbo àtàgbọ́ àtàwọn àti gbogbo náà ọlọ́run jẹ́ kí a fi sórí rẹ̀ جزاكم الله خيرا